Exercise 1, Part B, all columns. Ìwé Ìwé wa Ìwé rẹ̀ Ìwé rẹ̀ Ẹ̀kọ́ Ẹ̀kọ́ wa Ẹ̀kọ́ rẹ̀ Ẹ̀kọ́ rẹ̀. Ada, Adawa, wa àdá rẹ̀ àdá rẹ̀ ilé ilé wa ilé rẹ̀ ilé rẹ̀ ilá ilá wa ilá rẹ̀ ilá rẹ̀ ahéré ahéré wa ahéré rẹ̀ ahéré rẹ̀ kọfí kọfí wa. kọfí rẹ̀ kọfí rẹ̀ ọkọ ọkọ wa ọkọ rẹ̀ ọkọ rẹ̀. Part C, columns 1 and 2. Ẹ̀wù. ewuwa ọkọ ọkọwa ọkọ ọkọwa enyi ẹ̀yìn wa ọbẹ wa. Sokoto. Sokoto wa. Part C, columns 1 and 3. Ewu. Ewu re. Oko. Oko re. Oko. Oko re ẹ̀yìn ẹ̀yìn rẹ̀ ọbẹ̀ ọbẹ̀ rẹ̀ ṣòkòtò ṣòkòtò rẹ̀. Part C, columns 1 and 4. ẹ̀wù ẹ̀wù rẹ̀. ẹ̀wù ẹ̀wù rẹ ọkọ̀ ọkọ̀ rẹ ọkọ̀ ọkọ̀ rẹ ẹ̀yìn ẹ̀yìn rẹ ọbẹ̀. Abera Sokoto Sokotora Part C, columns 3 and 4 Ewure Ewure Akore Akore occorre occorre ẹ̀yìn rẹ̀ ẹ̀yìn rẹ̀ ọbẹ̀ rẹ̀ ọbẹ̀ rẹ̀ ṣòkòtò rẹ̀ ṣòkòtò rẹ̀. Part C, columns 4 and 3. Ewure. Ewure. Okore. Okore. Okore. ọkọ rẹ ẹ̀yìn rẹ ẹ̀yìn abẹ́rẹ́ abẹ́rẹ́ sokotore sokotore End of Unit 17.